إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب Je peux commencer maintenant أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي حرم الخمر تحريما قطعيا لما فيه من الخطورة على الفرد والمجتمع نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين ونشهد أن سيدنا وعزيمنا ومرشدنا وقائدنا إلى خالقنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم صل وسلم على هذا النبي الكريم صلى الله عليه وسلم الذي بين الحلال من الحرام ونصح الأمة وجاهد في الله حق جهاده لإله كلمة الله وعلى آله وأصحابه الذين تباعدوا كل البعد عن الخمر والتابعين لسنتهم وآثارهم إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك الحمد لله ọba tí ó dá wa tán tó tún kẹ́ wa tó sì gẹ̀ wá ọba yìí gbogbo ń ta lè fi gbádùn nú ayé ilé kẹ́ wa níjẹ ìmu ní tí ó ṣe wá láǹfààní oyin nínú nǹkan téèyàn lè mu ni tí sì fúnni lálàáfíà omi nínú nǹkan téèyàn máa mu ni tí fúnni lálàáfíà. La ká tó wá sọ irísirísi àwọn èso tá a lè fún omi wọn tá a mú tí ó sara lálàáfíà tá a sì mọ gbádùn látara rẹ̀ ń bẹnu wọn èyí tó jẹ́ wòsàn fún wa nínú àwọn nǹkan mímu yìí adúpẹ́ fọ́ba yìí ọba yìí náà ló ti ká lára rẹ̀ ló ní eré anábùwà Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ òye àwọn àlìhùmọ̀ rẹ̀ pé ọtí mímu èèwọ̀ ni o ẹni ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ò gbọ́dọ̀ dédìí rẹ̀ aláwọn wá nílẹ̀ ànábì kìí ṣe pé a fẹ́ máa mú ọtí àbá fẹ́ máa ta ọtí kọ́ torí ìnira tí ń bẹ ń bẹ fún wọn àtàgbákò tí wọ́n lè tara abẹ̀ rí ńlá fi ṣe léèwọ̀ fún wọn balli maslahatihim nítorí ǹfààní wọn náà ni adúpẹ́ fún ọ̀pọ̀ báyìí ọba tó jẹ́ pọ́ sàlàyé gbogbo tí ó ní wá láa tó ní amọ́dé díẹ̀ bàbá wa sàlàyé ẹ̀ fẹ́mi tó sàlàyé ẹ̀ fún wọ tó wá ikú tó ní ibi tó ní amọ́dé yìí ibẹ̀ náà lọ ń lọ sátàkì fíhi máa fíhi wà máa kunta fa'ilu subhanallah yọ wà máa wù ọ́ràn mo ti wí tèmi àìwí ò sí àìgbọ́mọ́. bọ́bá wá ṣe ń tán ní ọmọ ṣe àgbákò tí ń bẹ́ ń bẹ́ ń ni ẹ bu àwọn ọlọ́run ẹ sì má sọ̀rọ̀ òdì sí wa ara yín náà ni ẹ máa bá a kí ọba yìí púpọ̀ Allah a sì dúpẹ́ fún àwọn atọrọ ọ̀pọ̀lọpọ̀ kí àti ìgẹ̀fà Muhammad sallallahu alayhi wa sallam yìí òun náà gbìyànjú. gbogbo ń tọ́lọ̀ ń fi hàn án náà ló ṣàlàyé fẹ́mi àti ẹ ànábì ti ká lára rẹ̀ ó ṣàlàyé fún gbogbo àwọn sàhábà àtàwọn àlìwúmọ̀ ó sì ní wọ́n jíṣẹ́ fún wa ìpè èyí èèwọ̀ ni èyí ẹ̀tọ́ ni gbogbo ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ yìí ànábì ní ká súnmọ́ ká ṣe é ká jẹ ká mú gbogbo ń wá ní amáde díẹ̀ ànábì ní ẹ sí o ànábì kìlọ̀ fún wa tó. àwọn sàhábà nabuwa wa Muhammad wọn wọ́n ọba nabi láyé àwọn náà gbìyànjú wọn jíṣẹ́ fún wa wọn ò jàǹbá náà àwọn gan àríkọ́ṣe sì ń bẹ wọn torí pé àwọn náà jìnà sí tọ́lọ̀ nígun ó jìnà sí gbogbo ń ni wọ́n ṣe náà wọ́n wọn dáadáa à ń fi ń pa wọn à ń bọ̀rọ̀ wọn àwọn à gbogbo wọn lápapọ̀. àwọn àgbàlagbà tá a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tí wọ́n èé sọ lọ́tí tí wọ́n èé fọtí lọ́sẹ́ tí wọ́n èé mùmúkùmù tí wọ́n èé lòlòkulò à gbogbo iye wọn náà látòkèdè lọ́lọ́mọ sábà kẹ́ wọn. amiina. kaifa ma yakunu limurabbi yakunu limurabba ìwọ náà tó ń fi ọtí lọ́sẹ́ tó ń lòlòkulò bàbá wádìí ọba lọ́wọ́ àwọn kan ni gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ ní ire tí wọ́n jẹ́ àwọn àfàlùbáríkà tí wọ́n kọ́ wa nílòkulò tí wọ́n ní àfọtí lọ́sẹ̀ gbogbo yé wọn ọlọ́run bá ṣàlékún ìyọ́nú rẹ̀ lára wọn. àmín. àwọn òbí wa tá a bá ọtí mímu lọ́wọ́ wọn pé wọ́n mutí táwọn wá ń já sí kọ́tà àwọn ìyàwó ilé wọn wá ń yọ fìlà lérí wọn wá ń fi gbá wọn lérí àbá wọn lẹ́nu bẹ́ẹ̀ gbogbo iye àwọn bàbá bẹ́ẹ̀ àwọn ìyá bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ọlọ́run bá síjú àánú rẹ wò wọ́n bá yọ́nú sí wọn. àmín ya Allah. àti láyé nù wọn tí wọ́n jẹ́ ìyá àlùbáríkà tí wọ́n jẹ́ bàbá àlùbáríkà ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ọlọ́run kan ṣoṣo tọlọ́run. àní dènà pẹ́nu gbogbo àwọn àfáà tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run lérí ìkànnì yìí àlékún àánú ọlọ́ọ̀lọ́ọ̀ jẹ́ ọmọ bá wọn gbé. àmín. ọlọ́run má jẹ́ àyàwọ́ àdàgbàyàwọ́ kọ́ fi kányìn ọ̀rọ̀ wa. àmín. torí pé láàrin ká dijú ká yà ẹni ó ti yà á rí ó lè padà yàyà kuyà. ìbẹ̀rẹ̀ ó ṣe níṣẹ́ àfẹni ọba fèrè tì í tó bá dé parí. ọlọ́run jẹ́ aláṣeyọrí ayọ̀. àmín. ọlọ́run kó gbà ní ìbádà fún wa. àmín. ọlọ́run má ṣe wá látòpà tí ń taná fáwọn èèyàn tí di tiẹ̀ náà wá sóòkùn. àmín. gbogbo ń tàn kìlọ̀ fáwọn èèyàn yìí ọlọ́run jáwa náà lè jáwọ́ ń bẹ̀. àmín ya Allah. ọ̀là la hawla wala quwwata illa billahil aliyyil azim. ojúlé iṣẹ́ yìí ọlọ́run má jẹ́ ojú náà o. àmín. gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ ọlọ́run bá kún wọn. àmín. ọlọ́run má fi mùsíbà sí wọn. àmín. gbogbo àwọn onígbọ̀wọ́ tí wọ́n ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ tí wọ́n dúró ń dúró pé kò ní í dúró ọlọ́run gbèsè ayé wọn àtibọ̀tán wọn ọlọ́run jẹ́ ọ dáa àrísìkí wọn ọlọ́run má jẹ́ ọ gbẹ láéláé la haula wala quwwata illa billah ẹ dákun wọ́n ní abisu ta lóko abi àgbàdo bọ̀ọ̀kù bọ̀ọ̀kù lébè àwọn ń béèrè pé ẹni ó kú ìsọdẹ ni àbágbẹ̀ wọn náà ti rí i pé ìròyìn tí wọ́n ń ròyìn ìròyìn àgbẹ̀ ni wọ́n ní abisu ta lóko abi àgbàdo bọ̀ọ̀kù bọ̀ọ̀kù lérí ebè ọwọ́ ni ẹ dákun ẹni tẹ́ ń ròyìn yìí sọ́dẹ ni àbí àgbẹ̀ ah, ọ̀pọ̀ nùnù bí a bá wo ibi tá a gbà wọlé láyàjọ́ tòní látara ìgbà wa yìí làwọn náà ti rí ojú òpó ibi tá a fẹ́ tọ̀ lónìí bàbá wa ń sàdá wa ń kì í kèétí ìyẹ́lòmíì náà kó lè wá bá a yí ọ kó lè yé mi náà ń tá a fẹ́ mẹ́nu lónìí ni pé. àwọn ọ̀dọ́ nínú Islam àtẹnidí èso ọ̀dọ́ náà ibi abọ́rọ̀ ọtí dé lónìí láwùjọ wa tí ọ̀wá yọbì kan lẹ̀ mọ́ bó jẹ̀jẹ́ pa rí àwọn ìlú kan tí wọ́n ṣe ọtí yìí tí wọ́n ṣe léèwọ̀ kọ́dà wọ́n tó fi àwọn ìjìyà kan lẹ̀ pé gbogbo ẹni ọba mu iye báyìí ni ẹ nà àmọ́ lílé asabi shedid subhanallah intashara alfasad fil ọwọ́ á ti pé ọkálé ọkáko bó tiẹ̀ jẹ́ pé àwọn ìlú míì kámú yìí wọn ò ká kún nǹkan tí àlejò èèyàn yà nítorí ẹ̀ àbí tá a hànà rẹ̀ fún yàn àwọn ìjọba míì fọwọ́ sí i ń bò jẹ́ pé náà làwọn náà ń tà ní wọ́n fi sọ̀rọ̀ ajé wọ́n fọwọ́ sí i náà ni àtìlú tó fọwọ́ sí àtìlú tí ọ̀wá fọwọ́ sí ẹjẹ́ wá wò lágbàáyé lónìí kò síbi tí kinní yọ kálẹ̀ dé. subhanallah. bàbá wa ti mọ̀ pé kinní ti kálẹ̀ ó ṣeé ṣe ma má mọ̀ nira tí ń bẹ ń bẹ bóyá ní ń jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe ká má mọ̀ ìhà tọ́lọ̀ ń kọ sí bóyá ní ń jẹ́ á ṣe bẹ́ẹ̀ ó ṣe ká ń tà Muhammad wí lérí rẹ̀ sallallahu alayhi wa sallam kí Islam tó dé àtìgbà tó dé náà gan ara àwọn èèyàn tó pé ọtí yìí ní owó wọn òun lọ́rọ̀ ajé wọn gbogbo sẹ̀mí wọn náà wọ́n ti ṣe kódà náà àwọn sàhábà náà wà bẹ́ẹ̀ inú wọn ni Anas bin Malik radiyallahu ta'ala anhu ẹ̀gbọ́n tí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí ó yé wa dáadáa àfàmì murshid. kọ̀wákùnmùlá. orin àfọ̀jọ̀gbọ́n yìí ni kọ́ kọ́kọ́ bá ń lọ bẹ̀ níbi ó ti ròyìn ọtí lásìkò tó náà mú lọ́wọ́ tí ń sìn àfà àti ń gbádùn rẹ̀. ọ̀wà ni àràlíkàmùrà wíbẹ̀. Àràlhámúra tùrùbí fìlùkúlì fata tají. Ah, barakallahu fika wa fina jami'an. Báwa mina akhlaqin tuthiru dàwáhíyá. Tazidu safaha li qaumi. Tazidu. يرجو سفاء الكوم فضل سفاءة وتترك أخلاق الكريم أخلاق الكريم كما هي أخلاق الكريم كما هي وجدت أقل الناس أكلا إذا انتشى أقل الناس أكلا إذا انتشى أقلهم أكلا إذا كان صاحيا أقلهم أكلا إذا كان صاحيا gbọ́rọ̀ àmọ́ alihamudulilayi àfa àtọkọrin yìí àfa ní abúlé wa afa ni ń pè é ọlọ́mu ni ọ̀nà tọ́tí wò ṣàìtọ́nù wa gbámú látara rẹ̀ ọwá kọrin yìí jọ kan. Ah, ní ẹ má bu àwọn tí ń mutí mọ́ ó ní àràlẹ́kàmúrà tùrùbí fílùkù olùfàtà tàdí. ó ní ẹ̀ mọ̀ tí ìjọ tí ni àràlẹ́kàmúrà mo rí i pé ọtí tùrìbí fílẹ̀ òkúlì àwọn ẹ̀bùn tí ń bẹ́nu làákàyè ní ma proof jáde ní ma tari jáde. fata ń tàdí. كوى من أخلاق تثير دواهيا fatandadi ìmọ̀ wa gbé hàn ẹ̀gbọ́n mi yé ìmọ̀ yọ jáde kàwámínà àwọn nǹkan tó pamọ́ àkàlákì àwọn nǹkan tó pamọ́ nínú wà tá a mọ̀ mọ̀ yàn bí ọ̀bá tí ì mutí ọtí ni ó wàá gbé jáde ẹ̀rí òní ó tì ọtí nu o ni tẹ̀sídù sàfáhàlì káómi. tẹ̀sídù sàfíhàlì káómi fọdílà sàfáhàtì. ó ní bàbá nìkan tán tó mutí tí àgọ́ wá hàn lára rẹ̀ ọlágọ̀ lára rẹ̀ tẹ́lẹ̀ ni. agọ̀ ń bẹ lára ni bọ́bá wa ti agọ̀ ti rúkun àkàlà mi kà máa wọ́tà ti rúkun àkàlà mi kà máa hiya. ó ní bí yẹ yín ni pé bẹ́ẹ̀ bá rọ́lá pọ́nlé èèyàn ọlọ́rẹ̀ èèyàn èèyàn gidi èèyàn bó tiẹ̀ gan-an èyí ń gò pé kí nǹkan kó yí padà nù wà rẹ̀ ni ó inside pé ká máa mu ọtí dànù ni. subhanallah. ó wà ní wàjà tó àkọlà náàsì. wàjà tó àkọlà náàsì. Àkìlà ìlà ntàṣà akọ̀ǹlà hùmọ́ àkìlà ní ìlà kàánà sáhìyà. Àkọ̀ǹlà hùmọ́ àkọ̀là ní ìlà kàánà sáhìyà akọ̀lọ̀hùnmọ́ akílání ìzákàánà sọ́híyá. ó ní wọ̀jẹ́ tó àkọlẹ̀ nẹ́ẹ̀sì akílání ó ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó mu títán tí làákà rẹ̀ wá dàrú jù ọmọ tí ń wí mọ́. ni ọlọ́pọlọ ìsinsin náà ní tẹ́lẹ̀. àtẹ̀láhùn ìdáhùn tàṣà. ó ní gbogbo ẹni tẹ́ bá rí tọ́jẹ́ làákà èèyàn kọ́dà bó mutí èyí ni ọ̀dà làákàyè rẹ̀ kò dí làákàyè rẹ̀ kù àwọn àfáà wa ṣàlàyé fún wa nínú sáríwò àfáà yìí nípa ìtàn àgbéṣẹ́ àfáà yìí Baghdadi làfáà náà kú sí Abu Nawas radiyallahu ta'ala wọ́n ṣàlàyé fún wa pé ah alhamdulillah ọlọ́run wá padà tan ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ọwọ́ adẹni tó jẹ́ pé kánà mínà zahidin nínú àwọn aráyé sálọ́ padà wà. tọ́jẹ́ pé bí wọ́n bá mutí lọ́kẹ̀kẹ́ bóun náà bá gbóòórùn rẹ̀ yóò sì máa bì wá akọ àìmọye orin míì tó fi ròyìn pé àṣàgbà kò ní tá à ń fi ṣe fáàrí tẹ́lẹ̀ ọba tí ó tọ́ Abu Nawas tó tọ́ sọ́nà tó jẹ́ ọmọ ìpọ́ tí ọ̀dà gbogbo àwa tọ́jẹ́ pé ní tá à ń fi somi múnu ní tá à ń fi ṣe fáàrí lónìí ọlọ́wọ́ ò abẹ́ ẹni ẹ̀bẹ̀ lọ́gbà àwọn tó jẹ́ pé à ń fi ń lo iṣẹ́ náà ni à ń fi ń kí àgbo náà ni ọlọ́mọ́sà já wa kó ń di ní tí ọ̀dà o àti mọ̀ ní tí aláìda ọlọ́run wájú alẹ́ kó ń di rẹ̀ ọlọ́àjẹ́ kan ṣoṣo ọlọ́run mi murshid kálẹ̀ bá tètè débi tá à ń lọ ọba mi lọ ní alukur'an suratul maida aya ọgọ́rin sí ọgọ́rin àtẹyọ kan sí a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله إنما الخمر إنما الخمر wali meisiru wali meisiru wali ansobu wali ansobu wali azilamu wali azilamu rijisun min amali shaitan min amali shaitan ọ wá ní dúró ń bẹ̀rún min amali shaitan fajtanibu rijisun min amali shaitan fajtanibu la'allakum tuflihuna. لعلكم تفلحون ọlọ́run ní ìnàmá yùrídù ṣètọ́nù. ìnàmá yùrídù ṣètọ́nù. ayù kí àbẹ́yìnà kúmùlẹ̀ àdáwátà wálìbàgìdọ́ à. ayù kí àbẹ́yìnà kúmùlẹ̀ àdáwátà wálìbàgìdọ́. filihamri wálìmẹ̀sírì. filihamri wálìmẹ̀sírì. wáyà sódò kún ánìlì zikiri lá. wáyà sódò kún ánìlì zikiri zikirillahi. Wa ani salati. Wa ani salati. Fahali antum muntahu. Wa ani salati. Fahal antum muntahun. Fahal antum muntahun. Ẹ dákun, gbogbo àwọn àfáà yẹn yẹn tí ẹ jẹ́ àwọn àfáà gbà tí wọ́n jẹ́ olùtú alukur'an tó jẹ́ pé ibi wọ́n jẹ dònú mímọ̀ nínú mọ̀ tútù alukur'an nítorí pé èmi àti ẹ̀ táwọn jẹ́ pé ní tí wọ́n bá kọ kalẹ̀ náà là ń kà yìí àfikádẹ́nu tíra wọn gbogbo èèyàn náà kó lè tú alukur'an kó lè tú ayé ọlọ́run àmọ́ àwọn tó jẹ́ pé ìmọ̀ tí wọ́n ṣẹ̀ṣà lérí rẹ̀ ìmọ̀ tútù alukur'an ni gbogbo wọn yányán lápapọ̀ ní àfẹnu kò pé áyà yìí áyà kan gbòógì ni tí ń túmọ̀ pé gbogbo ẹni tí ṣàìtọ́nù ọ̀bá tọ̀ sí lọ́pọlọ kò gbọ́dọ̀ sọ pé nǹkan kan dáa lára ọtí ìwúlò kan ń bẹ lára ọtí mọ́ wọ́n á tu fún wa alọ́lọ́ ni innamal khamru innamal khamru kẹ́ẹ̀rí ọtí àti tẹ́tẹ́ ọlọ́run wa ń kà wọ́n lọ wálé ànsọ́ọ̀bù wálé àzìlámù wálé àzìlámù. gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́ ń kà kalẹ̀ yìí. ríjẹ sún mi ní amali ṣàìtọ́ ní fájìtà níbu. ríjì sún mi ní amali ṣàìtọ́ àgbákò kan ni ríjì sún tàkúté kan ni mi ní amali ṣàìtọ́ tí dẹ tí fi mú gbogbo àwọn ọmọ ànábì ádámà tọ́lọ̀ ń bá ní kó mú ọlọ́run wá ní fájítà ní ibú. fájítà ní ibú. àtàjánubu àníṣẹ́yì wọ́n ní gbólóhùn tọ́lọ̀ ní fájítà ní ibú tọ́lọ̀ ń lò ní. ẹ̀ta kété sí i ẹ má súnmọ́ rárá torí bẹ́ẹ̀ bá súnmọ́ ó ṣeé ṣe kọ́ padà wí kẹ́ ẹ padà rí n tó lè ṣe yín lójú lọ́yìn ń bẹ̀ kí ṣàìtọ́ni ó ti gbẹ̀gbẹ́ yín mú. ọlọ́run wá ní á sí i. ọlọ́run wá ní. fàjítà ní búhùn la'allakum tuflihun. ọlọ́run níbẹ̀ bá jìnnà sí yìí ilẹ̀ fi jèrè o. èrè ayé kì í wá sèrè ayé nìkan àtèrè àlìkìyàmọ̀. ọlọ́run wá ní innama yuridu shaitan an yuqi'a bainakumul adawata wal bagda'a. ìtí ṣètọ́nù ń fẹ́ ọ̀fẹ́ gbà yín ní ni ọ̀fẹ́ kọ́wọ́ wọn bà yín ni. بينكم العداوة والبغضاء. Ó mọ̀ pé bí làákàyè yín bá ń bẹ ńlẹ̀ ẹ fẹ́ràn ara yín ẹ máa ṣera yín lóore ẹ ara ara máa bínú ara yín kẹ́ máa kéta ara yín kẹ́ máa ṣe ara yín. Ọlọ́run níbi tíṣẹ̀ ìtọ́nù fẹ́ gbà wọlé látara ọtí nu o àtàràkàtà tẹ́tẹ́ àtàwọn nǹkan tó Ọlọmwa ni, wọ́n yasọ an mụ adịkirila. O si mụ apụy ba mo mmụtị dán. Gbogbo dọjọ na ta a fi ren tiyi awo ọlọm egbagbe re la aka eyi ọsọ yan ya wa Wọ́n ani sara a. A ya ni le kirun ma, e ya ni le beloma. Ọlọmwa ni, ọrụ la baa deli ya. فهل أنتم منتهون؟ فهل أنتم منتهون؟ ṣé ọjà wà bẹ́ẹ̀ tó máa mú. fàhálì antum muntahun. àwọn àfa sàlàyé fún wa pé jọ́tà yà yìí sọ̀kalẹ̀. Umar níjọ́ náà lọ́hùn. Radiyallahu ta'ala anhu. Wọ́n ní lẹ́ẹ̀kan náà tá nẹ́bí ń ka délẹ̀ lónìí, intahaina. Ẹ gbogbo wa yẹn yẹn ajáwọ́nù ká máa mutí látòní lọ àti ká máa ta ká máa fi ṣòwò ah ọlọ́run o jáwa náà ó lè jáwọ́ ní díẹ̀ o àmín ọlá àjẹkà ṣoṣo tọlọ́run àmín torí pé ẹ àgbákò tí ń bẹ ń bí ọtí pọ̀ kò yé wa ni Allah ẹlòmíà ni òun kàn fi ń kí agbó ni bí tilẹ̀ bá mú ọmọ tí gbóná dàbọ̀ ọmọ ògùn tó lè yá òun náà ni pé bẹ́ẹ̀ bá mú ọtí tẹ bá fi gbó nǹkan báyìí tẹ bá ṣe nǹkan báyìí lẹ́ẹ̀kan náà lára rẹ̀ ọ yá subhanallah ṣàìtọ́nù ní lò wá gbábẹ̀ irú wọn tí ọmọ wa mú wá ni pé fíhìmá ismun kabirun wa manafi'un linnasi wọ́n rí sẹ́bọ́lọ́ láǹfààní kan bẹ́ẹ̀ àwọn àbá àárín ni má o wọ́n ní àyà tó sọ̀kalẹ̀ ń pọ̀ ọtí ọ̀nà mẹ́ta ni níyì tó fi kọ ọtí wa àyà àkọ́kọ́ ń ṣàlàyé fún wa pé ọtí mímu nǹkan tí ọ̀dá ni àmọ́ fíhìmá ismun kabirun wa manafi'un linnas nfààní bẹ́ẹ̀nbẹ́ díẹ̀ wá ismuhuma akbaru min naf'ihima àmẹ́sẹ̀ tí bẹ́ẹ̀nbẹ́ pọ̀ ju nfààní bẹ́ẹ̀ lọ ńgbà táwọn kan gbọ́njọ́ náà lọ́wọ́ ni ntọ́lọ̀ ah, ní àgbákò bẹ́ẹ̀ pọ̀ ju wúlò bẹ́ẹ̀ lọ ah, wọ́n jáwọ́ ń àwọn kan ní ẹbí ah, ọlọ́run ní nfààní díẹ̀ nbẹ́nbẹ́ ẹjẹ́ àmọ́ lo arawa náà ara àwa tá à ń lò tá à ń fi ń lo ṣẹ́ tá à ń fi ń lò lòkulò ibi tá a ti mú un ni. nígbà táyà ọlẹ́ẹ̀kejì ó dé ọlọ́run ní látàkàràbù sọ̀láàtà wà á tún sùkárà ẹ bá mu títán ẹ débi ń kírun ń dákọ̀ àwọn ọlọ́run àyà ń tẹ̀síwájú ìpèdìgbà máa ń tẹ̀ ń wí ah, àwọn kan ní tọ́lọ̀mbá ní tá a bá ti mú tá ká má kírun ká má kírun àwọn òde díẹ̀ mọ́ àwọn míì náà tó ń kọ̀ wọ́n tó ń tẹ̀síwájú kọ́lọ̀ wọn tó wá sọ ayẹlẹ́ kẹta tá a kà tán yìí kó tó wá sọ kalẹ̀ lọ́lọ́run fi béèrè pé fahal antum muntahun. fahal antum muntahun fahal antum muntahun. níjọ́ náà lọ́hùn àwọn sàhábà gbogbo wọn ni wọ́n jáwọ́ kódà rí nínú ẹgbàá wa kan tó fẹsẹ̀ múlẹ̀ pé Anas ó ní nínú ilé òun jọ́nà lọ́hùn-ún àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà àwọn sàhábà tí wọ́n mutí lọ́wọ́ òun gan-an ni òun sá fún wọn lọ́tí. ah radiyallahu ta'ala anhu wa rahmatullahi alayhi rahmatan wasi'a. amiina. àwa ni wọ́n mutí náà lọ́wọ́ lárakùnrin kan bá bá wa pé hal ballagtukum hal ǹjẹ́ àyà sọ̀kalẹ̀ ń gbọ́ ẹgbọ́ àyà tó sọ̀kalẹ̀ lónìí ó là wá mọ́bàlágìnà àgbọ́ ọlọ́wọ́ yìí fún wa wá láyà báyìí sọ̀kalẹ̀ níjọ́ náà lọ́hùn-ún kèrèǹgbè tá à ń fi ń sáàfù wọn lọ́tí náà mo ní ó yá ẹgbẹ́ a sì béèrè rẹ̀ padà mọ́ ẹ lọ́ọ́ da tí ń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 àwùjọ wa ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ a ní ń pọ́n ní o ọ̀pọ̀lọpọ̀ àwa bímọbímọ lónìí bẹ́ẹ̀ bá rámú kò tẹ́rù rẹ̀ wọ́ tẹ́ẹ̀ bá ń wòkè yọ̀wọ̀n aṣọ àwọn tẹ́ bá nílà kẹwàá aṣọ fún igbẹ́ ẹ mọ́ wòkè ìsàlẹ̀ ni ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwa bímọbímọ lónìí àwa gan lára sínú ilé bẹ́ẹ̀ lómi ìbá kọ́lé tán ó ní ààyè tí ó kọ́ fún ààyè ọtí kalẹ̀ ńbẹ̀. subhanallah. yóò tó máa wá ṣe fáàrí atúmọ̀ àwọn èèyàn débẹ̀ àní àwọn ọtí olówó ńlá lòún rà sí àyín afa la ilaha illallah muhammadu rasulullah lẹ́nu àwọn tí a ti rà bẹ́ẹ̀ tí a ti mú bẹ́ẹ̀ náà làwọn kọ̀ọ̀kan tí wọ́n ń gbọ́ tí ń sọ létí bọ̀ wa. Allah. ibi ọtí mi wọ́n kódà ọgọ́rùn-ún mẹ́ta ni kódà five hundred thousand ni. la ilaha illallah ẹ wà gbáko àwùjọ wa àmọ́ tó yẹ ká fi ṣe fàárí mọ́ bẹ́ẹ̀ bá wá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ gbogbo nǹkan ló yẹ ọ̀bùn. gbogbo nke gbogbo èèyàn lọ bó yẹ ọmọ yàtọ̀ o. Allah. báwọn míì bá tiẹ̀ ń mú àálẹ́sìn wọn bóyá fàyè bẹ́ẹ̀ gbà wọ́n àbí àìlẹ́sìn wọn níjẹ́wọ́ mú èwo wá ní tàwa mùsùlùmí báwẹ̀ bá wá dé gbogbo àwọn ilé ọtí àfà àwọn mọ̀ gbàgbà kò ṣe àwọn. pé wò ní mọ́ ibẹ̀ ní ti ń hàn sáwà tá à ń ṣe wá sí pé tọ́ àṣé àwa ẹ dákun ọlọ́run jẹ́ alẹ́ jáwọ́ ní ti ọ̀dà o. amiina. ẹ má lo ti àbúnà wá sí tí ó wí lẹ́ẹ̀kan pé máa ṣáàjì ọpọlọ èèyàn hmm, ẹ máa jẹ́ kí bẹ́ẹ̀ni ó ṣáàp ẹ máa gbé àwọn ẹ̀bùn kan jáde èyí tẹ̀ ẹ́ lò èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá míì wá wí àáfàá kan nínú àwọn àáfàá tí ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. ó ní la'umuruka innal khamra ma dumtu shariban la'umruka innal khamra ma dumtu shariban la salibatun mali la salibatun mali wa mudhibatun akili wa mudhibatun aqli afani la'umruka mo fi ẹnu wọn bá bí tọ́ bá ọjọ́ erí dè ní tẹ́mi náà sì bá dénú ayé mo fi búra àfáà ní ọtí màdùm tù sáàrì bá. màdùm tù sáàrì bá. lópin ìgbà tí mú lọ́wọ́ tí mo wà ń di ẹ̀ àfáà ní kẹ́kọ̀ọ́ látara mi o mo wá rí i pé àgbákò mélòó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lásàlì bàtọ̀ máàlì wà múzìhì bàtọ̀ ní akílì lásàlì bàtọ̀ máàlì wà múzìhì bàtọ̀ ní akílì. ẹ dákun ẹ mọ̀jà pé ẹni ọba mọtí ebówó rẹ̀ náà ní fi ń ra ebó ńlóni rẹ̀ òun kò ní rẹ̀ àgbákò tó lè fi ṣe ra rẹ̀ ńbẹ́ńbẹ́ àgbákò tó lè fi ṣe àwùjọ wa ńbẹ́ńbẹ́ àgbákò tó lè fi ṣèlú ńbẹ́ńbẹ́ àwọn àkàdí ẹ̀ fún wa. àsìkò náà lè gbà wá àáfàá nígbà tẹ́mi náà mú lọ́wọ́ ńgbà náà lọ́hùn-ún mo wá rí i pé àgbákò méjì ń ṣe èmi gan-an lára làṣálíbà tó máa wà á tó ní ni pé kò jẹ́ ńlá kójọ la ilaha àwọn ọ̀dẹ́ mi wọn bá fẹ́ pò wọn ní ọ̀mù tí èé sápà. ni apani ẹ̀sọ́ fún ẹjọ́ mọ̀ pápá lòun. wàláhì àpáni. nítorí ẹ̀ burú ni pé òfowó jẹ ńlẹ̀ ilé bá débi yóò ti ra ọtí ìbànú animo ra gbogbo yẹn máa mutí sí lọ́sàn-án wà ńgbà bá wa pẹ́ sí i sí owó lówó ná àwa náwó léṣẹ́. gbogbo àwọn tọrọ tí fún àfa àwọn náà wọ́n mọ̀ apani bùtùlù èèyàn. gbogbo owó rẹ̀ ọtí ní fíìmù àwọn náà ní sì ń ra fún àfààní wa mú lè he bàtọ́ ní akínní. mo wá rí i pé bí n bá mú tán làákà èmi èsì bẹ̀ mọ́ làákà èmi máa sọnù ni. subhanallah. àfààní wàá jẹ́ àfààní ibn al-waridi ó ní wàá jẹ́ lè khamurata in kunta fata. كيف يسعى في جنون من أقل واجر الخمرة إن كنت فتى كيف يسعى في جنون من أقل أفاني جنازتي nkuntafata bọ́bá fẹ́ mọ ẹjẹ́ kẹ́rìírí ọmọ pé gbogbo ẹ̀kọ́ ọmọ ẹjọ́ ọmọlúwàbí. nkuntafata. ká máa rí ọ ní ìrí èèyàn gidi ọmọlúwàbí èèyàn. nkuntafata. tó o bá fẹ́ kí ìsìláàmù ẹwà ìsìláàmù ti ń bẹ lára rẹ tó o bá fi ọ bọ́ dànù nǹkan tàfàtà. tó o bá fẹ́ kí imani ọjà kú o ìròyìn imani tó o bá fẹ́ ọjà kú o lára rẹ kẹ́hìfà yàsí á. kẹ́hìfà yàsá fìjùnú ní mani àkàl. kẹ́hìfà yàsí á fìjùnú ní mani àkàl. Ah, ah, àfáàní ìwọ tó ní ìrẹ́ pé tọ́ ẹ kí mùsùlùmí ọmọ wa béèrè mọ̀nà lọ́wọ́ rẹ̀ kọ́ ọmọ wa fún yàn ní ìdánilẹ́kọ̀ọ́ wọn náà wá ya rẹ̀ ń wèrè la hawla wala quwwata illa billah ọ̀wá mọ̀ntọ́ ń wí mọ́ ọlọ́run o ọmọ ìyá wa kan bẹ rahimahullahu rahmatan wasi'a àmín ọlọ́run mọ́sàbá wa kẹ́ ọlọ́run bá yọ́nú sí àmín akbaru allah ṣé ẹ mọ̀ pé àwọn yìí dàn wí yìí nísìnyí ìnira ti ara ẹni tó mutí gan ni. Insha Allah. ọpọlọ bẹ́ẹ̀ nínú ìnira tó lè kó bára rẹ̀ àmọ́ díẹ̀ nú ẹ̀ lásán ìnira wo ni wàá kó bẹ́ẹ̀ lòmíì ó náà ní tọmọ ìyá wa tí mo fẹnu lé fẹ́rẹ̀ yìí gbogbo ẹni tọ́lọ̀ ń bá lọ́nfààní tí ń bá ń wò mí tọ́mọ bíi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wàláì wọ́n jẹ́rìí pé bí Abu Selima ti wí yìí gẹ́lẹ́ bó ti ṣẹlẹ̀ nù ni. Allah ọmọ ìyá wa rajulun salih ẹni eré ni àfáà ni ń wá ń lọ pẹ̀lú ọ̀kadà rẹ̀ pẹ̀lú mọ́síìnì rẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ níná bá tàn pé kí wọ́n dúró gbogbo wọ́n sì dúró. subhanallah. nasalullah alaafiya wa salama. amiina. faya rabbi zil wa mbo yóò tilẹ̀ akarimi. ah ọlọ́run o irú bẹ́ẹ̀ ọlọ́mọdé o tún ṣẹlẹ̀ sáwùjọ wa mọ́. arákùnrin kan tó mutí tó ti yó àfáà tí ń bọ̀ pẹ̀lú mọ́tò kọ̀mọ̀ pé Nátàn kò rí náà làákàyè rẹ̀ ti lọ. Allah. àfà ọgbà ẹni wa náà ẹ̀ńdọ̀ ọ̀hún sì kú fínfín lẹ́ẹ̀kan náà. ọ̀jùrí kọ́mùrọ́tà ẹ̀ńkọ́tà fata kàyífà yàsà fi jununi man aqall. abáàkan ńgbà tó ń rírun nǹkan báyọ̀ wá ní àrà ètò ìlú kámúrà sálíhà tán ra'aytul khamra salihatan ni ọsẹ dákun wí àfa mi. ra'aytul khamra salihatan. wa fiha. wa manakibu manakibu. tufsidu rọjula kẹrìmà. tufsidu rọjula kẹrìmà. fawalọ falawalọhi. falawalọhi. ashirabu ha hayati. ashirabu ha hayati. wàlá àṣìfí bìhá abadan sẹkìmà. wàlá àṣìfí bìhá abadan sẹkìmà. afanirọ rọ aidul khamra mo rí i pé ọtí sálíhà tó ń ojú rẹ̀ mọ̀ gbogbo ẹni tọ́lọ̀ ń bá sì fi sàn ó dàdán ò fún bóyá ní ń tà bóyá ń ti mú ó ti di ẹ̀wù rẹ̀ ó ti di fìlà rẹ̀ ó ti di bàtà rẹ̀ yóò máa rí i pé sálíhà tó nǹkan rẹ̀ ní ojú rẹ̀ ní ọmọ fi wò ó àfàwa ni wàfíìhà à kò yé eyín ni ẹ̀ wò ó dáadáa ni àfà lèmi rí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntí mo rí mbẹ̀ ni pé fi ha manakibu àti bọ̀tán bú mbẹ́mbẹ́. Allah. tùfsídù rọ́júlá kẹrìmà alápẹ̀lẹ̀ èèyàn yóò sì sọ́ọ́ dà lábùkù. tùfsídù rọ́júlá kẹrìmà. ọtí ni baálé ilé òmù tán. Allah. àfà yóò sì lè ọba lọ́mọ ọmọ rẹ̀ àbọ̀mọ ọmọ rẹ̀ alóhùn fẹ́ bá a sùn. ah la ilaha illallah wal iyazu billah. amiin kọ̀mọ̀ntì ń ṣe mọ́ làákà èrè òsín bẹ̀ mọ́. wàfin àmàlà kìbò tòfùsìdùn rọ̀jú lánàá kẹrin máa. wọ́n tọ́ ní làákà yìí tọ́ ọwọ́ sọ táyé ń wò pé ah, aṣọ yìí mọ̀ yẹ́lá mọ́ yìí ọwọ́ wálé ọwọ́ fọwọ́ kan kó bàtà lọ́wọ́ ọfọ ọkà kó aṣọ lọ́wọ́ wá wà nù síngilẹ́ǹtì àwọn ọmọdé wọn wá wọlé ọlẹ́rí tàbí wọn ò tẹ̀lé ọlẹ́yìn. ọ̀fìn ìlànà kíbo tó fòṣèdò rọ́júlá kẹrìnmá. ẹlòmíín náà kò sì máa mú ẹgbẹ́ ní kó la ilaha kó tó mú gò méjì ní sàfà yóò máa bì ní. ìwọ́n tó ọwọ́ mọ́tò débì kan àwọn èèyàn sọ fún pé ẹ mọ́jọ ọwọ́ mọ́tò mọ́ o ẹ sáàrọ̀ sẹ́yìn wọ́n wá di ọ sẹ́yìn mọ́tò wọ́n wá ń wà ọ lọ ọ̀rí ń tọ́ sọ gbèsè ayé ara rẹ̀ dà. la ilaha illallah. muhammadu rasulillah. àfààní fàlà wàlọ́hì mọ́fọlọ́mù búra. la àṣírà ha hayati. fàlà la aṣèrọ́bùn àhàyà tí. ẹ bá àfa àti kọrin ni ọkọ torí àwọn tí wọn máa kọ lẹ lé fàlàwà lọọhì aṣèrọ́bùn àhàyà tí. bàbá tu ilà tu bẹ́mi tí ń ka nì. má tu pé fàlàwà lọọhì mo fọlọ́ ń búra aṣèrọ́bùn àhàyà tí wọ́n máa mú ní tàfà ń wí kọ́ ń wo àfa ní fàlà ọkọ̀ọ̀kọ̀ mú wà lọ́ọ̀hì wá orin lójú ó tó bẹ́ẹ̀ ó ní wàlọ́ọ̀hì mo fọlọ́n búra fàlà àṣìràbù ha hayati. fàlà àṣìràbù ha hayati. lópin ìgbà tí n bá mí lọlẹ̀ tí n mí lókè n ò ní dèjì ọtí láéláé wàlá àṣìfì bí ha abadan sẹ́kìmá. wàlá àṣìfì bí ha abadan sẹ́kìmá wala àṣìfì bíhá àbádá ṣèkìmá. àfáà ni kódà bí n bá ń ṣàìsàn tí alọ́tí ló kù tí n ó lò mo fara mọ́ kọ́lọ̀ ń ó pè mí sọ́dọ̀ Allahu Akbar kọ́lọ̀ ń jẹ́ àlejò àwọn ẹni rẹ bẹ́ẹ̀. nínú nira tí ń bẹ fún ká mu ọtí fún àwùjọ wa la illallah. àkọ́kọ́ à ń sowó lófò ni náà òmìnira israf iná àpáni alukoran ní sí kọ́ fún wa wàlá tó sírì fún iná láàlá yuhibbul musrifina wàlá tó bá ti rú tabdira iná mubadiri na kánú ikhwani shayatin wà kánú shaitan li rabbihi kafura àyà pọ̀lọ́ bẹ́ẹ̀ kámá náà nàkú náà n ta ara tán tá a tí ó tó wá dààmú ọpọlọ wa tí ó sọ wá di wèrè. àáfà wa ni inú ìnira tí ń fà fẹ́ni tó mú gan a máa ba ẹ̀dọ̀ jẹ́ a máa ba fùkú jẹ́ a máa ba àwọn arinṣẹ́ ara jẹ́ díẹ̀díẹ̀ ẹ̀yin náà jẹ́ àwọn ajẹ́ máa mú nì ngba wọn bá mú fúngbà díẹ̀ inú ọ̀wà á yọ inú ọ̀wà máa dán la ilaha illallah muhammadu rasulillah yóò máa wá rìn fégéfégé báyìí ẹlòmíì gbẹ ẹni tó yẹ kó lómi la ọtí ti gbẹ gbogbo omi ara rẹ̀ inú fàní tí àgbákò tí ń bẹ ń bẹ fẹ́ni tí ń múnú ni ẹ̀jẹ̀ ma ń gbẹ lára èèyàn níwọ̀n tó ni ẹ wọ́n ní kéèyàn ma mú àlùkọ́ọ̀lù gbọ́dọ̀ máa wà lára èèyàn àwọn dókítà náà gan ṣètọ́nù làwọn míì náà nu wọn àwọn ò rí àwọn nǹkan tó mu àwọn ewé tí wọ́n juwe fún ọ tí yóò jẹ kẹ́jì ọ wà lára rẹ èyí tó tún gbé ẹ lọ́jà fikún ni wọ́n ní ọ lọ́ọ́ mu ìwọ àti ìwẹ́ máa ń so ẹ padà rí akíba rẹ̀ àwọn àfọ àwa ni kódà ọtí ń gbà mí a máa kó bá nǹkan ọmọkùnrin èèyàn Allah la ilaha illallah ìwọ ọ̀dọ́ tó ti mélòó kan ó wá pé oògùn olóró kan lọ́ọ́ mú ná agúnmu kan lọ́ọ́ mú ná kan tó súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ìyàwó kan náà lọ ní yìí tó pa ìjọmọkùnrin ní kò ti ń kódà àwọn wa pé ìtún máa fa àrùn ọkàn ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́kànyìn ó ní pírọ́blẹ́mù ẹ̀rí kò wá tán síbẹ̀ inú àwọn àgbẹ́kò míì àwọn eríkèéríkèé ara èèyàn ìmọ̀ jẹ àwọn eegun àtàwọn tó mú ara dúró nínú ara ọwọ́ á lọ bẹ́ẹ̀ ìtumọ̀ wa bá wò èèyàn jẹ́ gbogbo tá a kà kalẹ̀ yìí gbogbo ẹni ẹ bá mọ̀ tó kúnnù rẹ̀ dáadáa ẹ̀ máa rí àpẹẹrẹ lára wọn èwo lọ́wọ́ dánú gbogbo ń ta kàkálẹ̀ yìí wálé ìyáàzù bíllà ìmọ̀ wa tún fa la ilaha illallah al-adawata wal-baghdha gẹ́gẹ́ bí kùránì ti wí ọ̀ ní mu títánìtì kọ́ ba nǹkan mi jẹ́ kí n wá nífẹ̀ẹ́ rẹ̀ àádọ́tálẹ̀ kan náà ni àbẹ́ni ó mu títán ká lọ kí ìyàwó ìyàwó mọ́lẹ̀ tẹ́yàwó wá yọ bílálà ti tẹ́ wá nà tí wọ́n tarí ẹ̀ jáde sáà pé kò ní fojú rẹ̀ wò ó ọ̀tá ti bẹ̀rẹ̀ a máa bínú ara wa díẹ̀ nu nínú àgbákò tí ń bẹ fẹ́ ni ó mú ẹjẹ́ wa sọ díẹ̀ nínú àgbákò tí ń bẹ fún àwùjọ wa àwọn àfáà sàlàyé fún wa pé nínú àgbákò tí ń bẹ ń bẹ killatul qudra ala al-amal wal intajat ẹni ọba mutí tán agbára làákàyè téèyàn fi ṣiṣẹ́ kò ní sí mọ́ sẹ́ni ó mutí tó ti sùn àbá gbogbo òwe tó yẹ kó sáyìn àwọn iṣẹ́ tó yẹ kó ṣe yóò wá fi ilẹ̀ ní ìtọ́jẹ́ pé tí ń bá ń ṣe iṣẹ́ òun lágo tó yẹ kó ṣe ó ní nfààní tí ó mú wá fún wa àwa ni náà kò kàn wá ẹ kó máa mú bí ó bá mú sẹ́bọ̀ ń lo lówó rẹ̀ ọkàn wá kò yé wa ni. nínú ọ̀nà tó gbà kàn wá tá a fi máa pariwo báyìí ò ní pé ìmáàmùtí yìí ìdí máa bàjẹ́ bó bá ba nǹkan jẹ́ lára rẹ owó tó yẹ ká fi wúlò fún Islam á padà ná síbi níta fẹ́ túnṣe lára rẹ yìí àní mo wù ọ́ràn àgbàlagbà ni bára ilé ẹni bá ń jẹ kòkòrò búburú àá tètè kọ̀ fún ni. torí bí wàhálà rẹ bá dé kò ní jẹ́wọ́ náà sùn yóò dá ìsùn lẹ́nu ilé ara ń tà fi ń pariwo tà fi ń sọ rèé owó mi kàn fi ń mutí ìyàwó mi ò sì tọ́jú èmi lè tà fura síra rẹ ọ rí i pé ìsìláàmù ní ìdí rẹ a sì ní ìdí tó ń fi iná ná yìí tó ń fi rọtí yìí kàn nínú àwọn nǹkan tá nẹ́bùwà Muhammad ṣàlàyé fún wa sallallahu alayhi wa sallam tí sẹ̀rí àsìlámù sì ní aṣọ hifsu nafs kásọ ẹ̀mí wà hifsu mal kásọ dúkìá wa ẹ̀mí tiẹ̀ ní ìní òṣèfù yìí ń bọ̀ bá mutí tán ẹlòmíín mutí tán wà lẹ́ọ̀lọ́ lásìdẹ́ǹtì òun kú gbogbo àwọn tó tún gbé sínú mọ́tò náà wà láì wọ́n tó parẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n lọ wo abẹ́ wọ́n lọ wo abẹ́ mọ́tò tiẹ̀ garí kalẹ̀ kò rí ìnà mọ́ olóko àfọ̀ sí mọ́ ọkàn wa àbí ọkàn wa wàláyé àti ní dákẹ́ àmọ́ wí yìí tá n sì wí yìí wà máa ala rasulu illa albalag ẹni ọlọ́run bá ní yóò wúlò fún yóò wúlò fún ẹni tí ọba ní wúlò fún wàláyé ìgbà náà ni ó tún bẹ̀rẹ̀ àní díẹ̀ tẹ́lẹ̀ wa mu púpọ̀ máa mú ọ̀padà rí ti ha ah, allahu akbaru ọ wúlò fúnra rẹ ọ wúlò fẹ́ bí ọ wà wúlò fún islam ọ wà wúlò fàgbáyé. wajuril khamrata in kunta fata kayfa yasa fi junudi man aqal. imaamu di yìí àwọn afáàjì oyè wa pé yusabib tafakukul usra. ìmọ̀ aṣọ ibi di yẹlẹyẹlẹ ẹ bá lẹ́yìn ní nǹkan ṣe nu ẹbí tó sì mọ̀ pé ọtí lẹ fẹ́ mu ẹni ìgbàgbọ́ bá wà ń bẹ lẹ́mìíràn ni èmi ò ní lè wá bí ọba sì wá yóò ní káwọn ọmọ wọn mọ̀ wá tí ìgbàgbọ́ bá ń bẹ lẹ́mìí rẹ̀ tó yè kooro bẹ́ẹ̀ sì ni ntẹ́ ẹ fẹ́ sọnù ẹbí ìbá náà bá wá wọ́n ní nfààní tí wọ́n làákàyè tí wọ́n lè yá yín àmọ́ gbà wọ́n ti mọ̀ pé àwọn mọ̀lẹ́bí ọlọ́mù ni ọlọ́mù fi sàdánwò fáwọn àgbẹ̀ mọ́ mu akúkú wíwíwí ẹ̀ mú náà ní ẹ̀ sì gbọ́ ẹ máa mú àmẹ́ ní rè mi ṣebí tónù ni àbẹ́bí ń fọ́ subhanallah àwọn àfààní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká tó wá sọ pé ẹni ọba mutí tá tó bá kó bára rẹ̀ tá tó kó bára jẹ́ ń bẹ́nu mọ́tò rẹ̀ ó tó lè lọ́ọ́ kó bẹ́ẹ̀ lòmíì yọ̀ lọ́ọ́ kọlẹ̀ lòmíì subhanallah kọ̀ tẹ́ síbẹ̀ wọ́n ní ìmáà mutí yìí tusabib kí ló ti tahsil wa taqaddum. alẹ́ èlìmì. Allahu akbar. bó ti yẹ kí ìmọ̀ ọmọ dàgbàsókè láwùjọ wa ìfàsẹ́yìn wa ń bá mímọ̀ ọ̀gá tí ọkọ̀ tí ọkọ̀ ọmọ sẹ́níṣẹ́ ó ti wá mu títán wáyà tí ò yẹ kó fi síbò mí fi kàn lọ́ba bá mọ́tò yẹn jẹ́ ẹ̀dá kò sẹ́lẹ̀ yìí lè níṣẹ́ iṣẹ́ kí ni wọ́n fẹ́ àáfàá ni ẹjẹ́ àlọ́nà àdìsá nàbùwà muhammad sallallahu alayhi wa sallam inú ẹgbàá wa kàtà àgbàá wa látọ̀dọ̀ anas bunu malik radiyallahu ta'ala anhu ó ní amara rasulillah sallallahu alayhi wa sallam torí pé ọ̀rọ̀ tá a bá sọ tá a mẹ́rin kùránì wá tá a mú àwọn àpèjúwe wa àkìlíyàn ní ìtọ́ba wa mu àfikà mẹ́rin ànábì muhammad náà wà lérí ẹ̀ anas ní anabiwa muhammad. sallallahu alayhi wa sallama. ó ní amara munadiyan anabi pa ẹnìkan láṣẹ ẹni tí máa fu rere yunadi anabi ni kó máa lu aago káàkiri ala ntẹ́wọ́n ni wọ́n máa wíre o innal khamra qad ẹni tí ń tọ́ tí ń bẹ́ nù yín ẹni tí ń mu tí ń bẹ́ nù yín àmọ́ látòní lọ ọtí ti dè wọ̀ ẹ gbọ́dọ̀ mú mọ́. àwọn bá wọnú Sahih Bukhari atúrẹ́gbà wá mi tó ṣàlàyé fún wa pé man shariba al-khamra gbogbo ẹni ó bá mutí fi dunya láyé ń bí thumma lam yatub kọ̀ wá túbá lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀ ah, la hawla wala quwwata illa billah hurrimaha fìlẹ̀ àkìrà ó bá dijọ́ gbẹ̀ndà kìámà ọtí tọ́lọ̀ ti tọ́jú kalẹ̀ fáwọn ẹni retí èèpààyàn tí èèdà làákà èrú ọlọ́run ó pé òun ti mú láyé ẹsẹ̀ lẹ́wọ̀ fún kò ní mu tòní lọ kò ní mu tọ̀dọ̀ àwọn ọlọ́run. sallallahu alayhi ah, wa sallam wàlẹ̀ ìyá zubila. amina. àwọn àfáà wa ṣàlàyé fún wa pé ọtí mímu ah, ọ̀làgbà púpọ̀ àgbákò ń sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ kò yé wa ni gbogbo ẹni bá mọ wàhálà tí ń bẹ ń di ọtí yìí kò ní í dé yóò sì sá fún un àfáà ni àbálí záka àbá ń kìrọ́mù àbá àmúrísí níbẹ̀. ذاك آباء كرام وأخوال بإزهم ربيت وأخوال بعزهم ربيت. àbá làwọn bàbá tó bí wa àwọn bàbá rẹ ni wọn.

Amala tara àwọn ọ̀rẹ́ tí ń bá rìn wà nimu ní mùkúmù. Allah. ẹ̀yin ọmọ wa ọlọ́run ó èèyàn ẹ̀ yanjú. amiin. ẹ sì ní àlùbáríkà tó pọ̀. amiin. ẹ dákun. ntọ́yẹ ẹ fi ṣe fáàrí wà ńlẹ̀ tẹ́ fi ṣe fàǹfà tẹ́ ẹ sì máa fi ṣe nǹkan eré láàrin ara yín ṣe bíi tọ́tí ẹ dákun. Allah. torí pé díẹ̀ náà ní bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹlòmíà ni náà tíhun kan náà lòún mú gbogbo àwa bàbá náà nù ilé àwa ìyá nù ilé ẹja mọ̀ tá a fi tọ́mọ o. subhanallah. abali. abali. daka aba nkiramun. daka aba nkiramun. wa akawa lọ́n bí ìzìhùn mọ́ rọ̀bì tún. wa akawa lọ́n bí ìzìhùn mọ́ rọ̀bì tún. bá a ṣe tọ́ àwọn ọmọ yìí bá a bá ń sọ wípé à ń ṣe wáàsí báyìí tá a bá ń mẹ́nu bá a pé àwa tọmọtọmọ àwa là á múra àwọn kan gbogbo ń dáhùn yìí yóò wúlò fún wọn mọ́ àmọ́ àwọn yìí tá à ń ṣẹ̀ṣẹ̀ ń tọ́ ẹja tọ́ wọn pẹ̀lú dáadáa láti ilẹ̀ ọwọ́ jẹ́ pé àárẹ̀ là ń bá rán wọn lọ́tí wọ́n wá jí i lójú ọ̀nà ọwọ́ àdìpó mọ́ wọn lá la hawla wala quwwata illa billah ha ìgbà tá a bá fi fura kò ní í ṣe é gbà mọ́ bàbá bẹ́ẹ̀ ṣènáwó àwọn ọ̀rẹ́ mi èmi lọ́rẹ̀ẹ́ tó pọ̀ wọ́n sì ṣe mùsùlùmí fi yé wọn pé ẹ̀sìn tèmi ò fara mọ́. àbálí dákà àbá òkìrọ́mù. wà á kà wá lọ ẹ̀sìn wọn rọ̀bì tó. àwọn mùsùlùmí àwọn bàbá dáná wọlé àwọn ní káwọn àfa ètètè ṣe ń tẹ́ èyí ṣe tẹ́ ń káwọn àfa lójú wọn ni tó tà lẹ́yìn nísìnyí ibi yìí ibi yìí ibi yìí ó bulu pa ni. subhanallah. ah la ilaha illallah. muhammadu rasulillah. ẹ̀yin náà wá wà gbáko tí máa ṣẹlẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lómi bá mu títà fà yóò sì máa yóò máa yà wọ́n yóò máa gbọ́ àwọn èèyàn ń gò lọ. subhanallah. òde ò wá dàrú agbó wà túká. ah ẹ dákun ẹja ajá wọn di ọ̀dà kó lè bá a ṣe wá àtàwọn náà ẹnu wọn bá ń tà wí ìyọ́lọ́ اللهم أرنا الحق حقا آمين وارزقنا اتباعه آمين وأرنا الباطل باطلا آمين فارزقنا اجتنابه آمين بحق لا حول ولا قوة إلا, إلا بالله العلي العظيم ẹ máa àfá mi ní wàláhì òun ló kọ́ mi. òun ló kọ́ mi. olóríire àfá àtàràyé ń ṣàdúà fún àfá mi ní. àní pé àfá mi ní wàláhì òun ló kọ́ mi. olóríire àfá àtàràyé ń ṣàdúà fún àfá mi ní. ṣéwù kàmálì. àfá wa ni. ṣéwù ádámà. àfá wa ni. ṣéwù ṣítù. àfá wa ni. ṣéwù mùhíbí àfa wa ni. olóríire àfa àtàràyè ń ṣàdúrà fún àfa mi ni wàláhì àfa mi kọ́ ọ̀láhì mi ò máa rí olóríbu àfa àtàràyè ń ṣe ìpele àfa àfọ̀tí lòṣẹ́ àfa wa kọ́ onípàrágà àfa wa kọ́ àfọ̀tí túlé àfa wa kọ́ olóríbu àfa àtàràyè ń ṣe ìpele àfa wa kọ́ ó dáná bàbá mi ní wàláyé òun ló bí mi. olóríire bàbá tàráyé ń ṣàdúrà fún bàbá mi ní bàbá lásàlátù. bàbá mi ní. bàbá onínúure. bàbá mi ní. bàbá tí ọdẹ bí rú. bàbá mi ní. olóríire bàbá tàráyé ṣàdúrà fún. bàbá mi ní. ó dáná bàbá mi kọ́ wàláyé mi ò má. bàbá tí ń mutí. bàbá mi kọ́ àbó nípa àràgà. bàbá mi kọ́. olórí ibú bàbá darayé ń ṣe pé fún bàbá mi kọ́. ọlọ́run o abẹ́ ni àwa náà ọlọ́run mọ́sọ̀ wa dọ̀lọ́ tí o. amiina. ọlá àjẹ́ kan ṣoṣo ọlọ́run. amiina. allahumma ahsin akibatana fil umuri kulliha. amiina. wa ajirna min khizi dunya wa adhabil akhirah. amiina. bi rahmatika ya arhamar rahimin. amiina. subhanaka allahumma wa bihamdik. amiina. nashhadu an la ilaha illa anta. amiina. nastaghfiruka wa natubu ilayk. amiina. wasalaamu alaykum wa rahmatulah. وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا